sanabi sallallahu alayhi wa sallam wọn kì í ṣe tabi'i dípò pápẹ tabi'i tabi'i ni wọn dípò pápẹ tabi'i tabi'i tabi'i tabi'i tabi'i ni wọn ṣùgbọ́n sàábé ni wọ́n jẹ́ fanabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ẹ sì mọ̀ pé ní tó bá jẹ́ sàábé àwọn òfin kan àwọn ìlànà kan ó di ọ̀rọ̀ rẹ̀ tá a fi gbọ́dọ̀ mójútó òní pé sàábé tayọ ẹni tá a lè má bẹnu àtẹ́lù sàábì tí ayọ ẹni tá a lè máa sọ nípa ẹ̀dá rẹ̀ sàábì sì kọjá ẹni tó ṣe pé a lè máa sọ aburú nípa rẹ̀. torí ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ní la tasubbu ashabi la tasubbu ashabi la tasubbu ashabi. ẹ gbọ́dọ̀ máa bú àwọn sàábì mi ẹ gbọ́dọ̀ máa bú àwọn sàábì mi ẹ gbọ́dọ̀ máa bú àwọn sàábì mi tí yẹn bá máa ń rò a mọ̀ pé ọ̀nà ni sunna ìsìnà ni gbogbo ntọ́ bá tako sunna. ṣé bá wo ìlànà tí àwọn alùsùnà gbé nípa ẹ̀ ní máa sọ nípa tó ṣẹlẹ̀ láàrin àwọn sàábé ẹ̀ rí i pé bẹ́ẹ̀ gan lọ́nà wà. nítorí pé tó bá ka history nìsín tó ń sì sọ nípa tó ṣẹlẹ̀ láàrin àwọn sàábé kò sí tàbí ṣùgbọ́n kò sí tàbí ṣùgbọ́n wípé in one way or the other either you know it or not either willingly or unwillingly onímọ̀gbà tó ọmọ sọ àìdá ń pa sàbí kò sí náà ni lápèjúwe tí wọ́n sọ fún ẹ nínú history wípé ìgbà tó ń pa Uthman radiyallahu anhu wọ́n ṣe mubaya fún Ali radiyallahu anhu Ali yìí di khalifa apá kan nínú àwọn mùsùlùmí àwọn ń wo wípé ọ̀rọ̀ pàdé khalifa kọ́ yẹ kó ṣẹlẹ̀ nìsín bí èsè pé ká sa àwọn ẹni tó ṣe kú pa Usman radiyallahu anhu kálíbà mú àwọn náà kálíbà kálíbà kálíbà mú àwọn náà pa ọba làkàmù àbí ọba làkàmù ọba làkàmù ìpín ọ̀rọ̀ àjò lórí àjò lórí kọ́ lọ́yẹ kàn báyìí níṣẹ́ ló yẹ kápẹ́ àṣà àwọn ẹni tó ṣekú pa Usman Zunnurain a sì má wọn náà pa wọn ẹ̀yìn wọn àgbà náà nígbà tí wọ́n bá ti bá wọn ọ̀daràn yẹn tá a sì pa wọn káwa yan olórí mi nítorí pé tá a bá fi àwọn ẹni tó pọ̀ lórí ìtànájòfin ó ṣeé ṣe kọjá pọ̀ lórí ìtòní náà irú àwọn tó ṣekú pa tàná náà ni wọ́n padà tó ṣekú pélé yìí yóò wá di pé ọ̀rọ̀ àlùmọ̀ kò ní lọ déédé má ní táwọn aróònù ẹ sì rí kọ́ bá làákà ìmọ̀ tọba tún wò nídàkejì báwo lọ̀rọ̀ wa ti ṣe fẹ́ létò báwo ni ṣíṣe dọ́gba ṣe fẹ́ wà láàrin wa nígbà tá a bá lọ lórí a ní wọ́n pa olórí kan a sì ń fẹ́ ká fi àwọn ẹni tó ṣe kú pa ká fi wọ́n jófin ṣé lábẹ́ àìsíá àsíá kò só lórí láti fà wọ́n jófin ni àbí lábẹ́ àsíá olórí míì nítorí tá a bá ló lórí míì tí ó dípò olórí tí wọ́n ṣe kú pa ṣe àkànmọ́ lọ mú wọn láti máa pa àwọn èèyàn bàbá ṣe fẹ́ láì ló lórí àwọn náà sì mọ̀ pé la yuslihu an-nasa fawda la surata lahum wa la surata idha juhaluhum sadu àìṣe déédéé kò lè tún àwọn èèyàn ṣe nígbà tí wọ́n bá ló lórí bẹ́ẹ̀ àwọn olórí àwọn náà ò lè tún wọn ò lè ṣàtúnṣe ọ̀rọ̀ àwọn èèyàn nígbà tí wọ́n bá pa àwọn aláìmọ̀kan là ń fi jọ lórí látàrí látàrí jàhìlíyà náà ti máa ń keléwì bẹ́ẹ̀ bila yuslihu an-nasa fawda la surata lahum wala surata idha juhaluhum sadu. a nídìí olórí. ẹni tó ṣe ipe lábẹ́ àsíá rẹ̀ náà láti fi àwọn aláìgbọ́rọ̀ jófin abẹ́ àsíá rẹ̀ láti má àwọn tó ṣe kópa Usman radiyallahu anhu sẹ́ríkì dáhùn sọ ọba làkàìmù àbò náà ọba làkàìmù ọ̀nà ọba làkàìmù torí de eléyìí olórí yàn wá lè jólóló kò lè jólórí tí ọ̀rọ̀ rẹ̀ ó múlẹ̀ tàṣẹ rẹ̀ ó sì gbalé gboko láì jẹ́ gbogbo apáta fi sọ́pọ́tì wa hàn sí i. torí rẹ̀ ẹsẹ̀ mùbáyà kó lórí tuntun kó lórí tuntun wá gbégbèsè àti fàwọn ẹni tó pọ̀ lórí ìtànájòfin bọ́tí máa sí gbogbo wa ni kí olórí tó ní kọ́ lọ́wọ́ sí ikú olórí tó lọ o kò sì dùn mọ́ o kìí sì sóhun ló kú káwọn èèyàn lọ pa o tó ṣùgbọ́n ìgbà tó ṣe é pé ọ̀rọ̀ àlùmọ́ ànábì sallallahu alaihi wasallam là ń sọ ọ̀rọ̀ wọn ò lè létò àfi kí wọ́n bẹ lábẹ́ olórí kan tí gbogbo wa jọ panu pọ̀ lórí ìjó lórí rẹ̀ torí ẹni Ali radiyallahu anhu làwọn fi sọ pé ẹ fi àtìlẹ́yìn yín hàn ni sí pé a jẹ́ olórí yín gbà tí gbogbo yín bá wá ṣe bẹ́ẹ̀ gbà náà làwa wàá dìde láti wá àwọn ẹni tó ṣe kú pa Uthman radiyallahu anhu ẹ̀rí pé gbogbo ẹ̀ kò sí èsì ọ̀bá làkà ìmú gbàtẹ́nìkan bá wá wò tuntun tó bá ní ẹ bọ́ tẹ tẹ bá ń wò wò ẹ náà ní pé tó bá tẹ̀ ń bá mẹ́nu bà nǹkan yẹn pọ̀ kò sígbà tẹ̀ ní ṣe tánàbí láì gbọ́dọ̀ ṣe ẹnìkan kan lè wo tuntun kó ní abẹ́tẹ́ aláṣejù làwọn tí ò sọ́pọ́tì àlè yẹn náà wọ́n wí bẹ́ẹ̀ àbí wọ́n ní wí bẹ́ẹ̀ wọ́n wí pé àwọn aláṣejù ni ẹ̀ àti ọba jẹ́ bẹ́ẹ̀ àwọn náà fẹ́ jẹ́ olórí ni àti ọba jẹ́ bẹ́ẹ̀ kí ló dé tí wọ́n wá ṣe mùbáyà tí wọ́n bá ṣe mùbáyà ẹ̀fẹ́ yìnbá yẹn ni wọ́n á máa tọrọ àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹlòmíín sì lè ké ah bóòlù aliyu gan kò ṣe rí pé ká pa àwọn ẹni tó pa Usman gan làkọ́kọ́ àbó náà lọ́wọ́ nu kú ẹni mo rò pé yé tó ń torí díẹ̀ làwọn alùsùn náà fi sọ pé àwọn èèyàn sọ nípa ń tọ́ba ṣẹlẹ̀ láàrin àwọn tàbí àlàáfíà ń àbí ọ̀sẹ̀ àlàáfíà ń àlàáfíà ń lónìí àti rí lọ́dọ̀ àwọn ẹni tó ń kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ìsìn Islam lọ́pọ̀lọpọ̀ àyè wípé ńgbà sábà rẹ̀ sí ní mẹ́nu bá ń tọ́ ṣẹlẹ̀ láàrin àwọn tàbí àwọn sàábé ti gbà wẹwọ wọn àwọn sàábé ti ń tún wọn kà kún kódà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ wọn di ṣíà ni látàrí history ẹ sì dì mú o history tẹ yẹn nearly majority nǹkan kọ nípa ń tó ṣẹlẹ̀ nípa àwọn sàábé kéjà tó ṣẹlẹ̀ àbí kí nílẹ̀ nìkan ṣe kí nílẹ̀ nìkan wí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ rọ ni torí pé àwọn ṣíà wọ́n ṣe iṣẹ́ mẹ́wàá ń bẹ̀rù láti fi kún tó nítorí àtìlẹ́bà kórìíra àwọn sàbí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sáà mùsùlùmí lọ́kàn. torí di eléyìí àwọn tó ń tẹ̀lé súnà ànábì sallallahu alayhi wa sallam wọn kì í sọ nípa ń tọ́sẹ̀lẹ̀ láàrin àwọn sàbí eléyìí ni ìlànà tiwọn wọn a máa kó ẹnu wọn ró nípa ń tọ́sẹ̀lẹ̀ láàrin àwọn sàbí ànábì wa sallallahu alayhi wa alihi wa sallam. nítorí pé ìmá mẹ́nuba yóò bí ìkùnsínú yóò bí ìkórìíra yóò bí àìkánikún yóò bí kí a máa sáma di àwọn sàábí sọ́kàn ká máa fẹ́ràn wọn eléyìí sì ń bẹ nínú ẹ̀ṣẹ̀ ńlá nígbà táwa ti mà nígbà àwọn sàábí yẹn àwọn náà lẹni tó wá ní ìgbà tó lọ́lá jù síbá nàbì ti sọ pé khairul quruni qarni thumma alladhina yalunahum thumma alladhina yalunahum ètò lọ́lá jù nínú ìgbà náà làwọn ará generation ti gba tèmi lẹ́yìn náà generation tó tẹ̀lé wọn lẹ́yìn náà generation kẹta ẹ sì ti mọ̀ pé àwọn sàábé yìí tó bá ti pín àwọn lọ́lọ́lá jù ntọ́jọ́ràn yẹn lórí wa òun náà ni al-istighfaru lahum wat-taraddi anhum ká máa sọ ká máa tọrọ àforíjì fún wa ká sì máa tọrọ ike kọ́nà ọba kọ́ yọ́nú sí wa wal-kaffu an wal-kaffu amma jara bainahum ká sì kọ́ ẹnu wa rú nípa ń tó ṣẹlẹ̀ láàrin wa والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم torí di eléyìí báyìí ó di ọwọ́ wa o ó di ọwọ́ wa pé ká fẹ́ràn àwọn sàbí ànábì Muhammad sallallahu alayhi wa sallam ká sì kẹnu ró nípa tó ṣẹlẹ̀ láàrin wọn ọ̀nà wo láti akóra ró nípa tó ṣẹlẹ̀ láàrin wọn akóra ró kitabatan wa qira'atan wa iqra'an wa sama'an wa tasmi'an. àkọ́kọ́ kìtàbẹ̀tẹ̀n ọ̀ gbọ́dọ̀ kọ́ nípa ń tọ́sẹ̀lẹ̀ láàrin wọn àkọ́kọ́ ọ̀nànú kọ́ ọ sọ́ra fún kíkọ́ nípa ń láàrin àwọn sàbí nítorí pé kíkọ́ nípa rẹ̀ ó tún mí ní pé wàá náà máa ṣe ọmọ elaborate ẹ̀ wàá máa ṣe analysis nípa rẹ̀ ẹ sì ti pé elaboration and analysis á bí kéèyàn máa jáwé sóbì ó fi kún ó fi kún ó dínkù bẹ́ẹ̀ wàá lọ́ọ́ máa pọ̀ sí i. mọ́kọ́ nípa rẹ̀ wa qira'atan ó sì gbọ́dọ̀ kà nípa rẹ̀ ó gbọ́dọ̀ kà nípa rẹ̀ nítorí pé tó bá kú tíra mẹ́ẹ̀ẹ́dógún síwájú tí gbogbo ẹ̀ ń sọ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn sábẹ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn sábẹ́ at the end of the day ó lè jáde lẹ́ni tí ń kórìíra àwọn sábẹ́ ṣọ́ra fún kíkà nípa rẹ̀ wa iqra'an sì ṣọ́ra fún mímọ kà sáwọn èèyàn létí àbí mímọ amú àwọn èèyàn kí wọ́n kà ṣọ́ra ó gbọ́dọ̀ káwọn èèyàn kà ń pa wọ́sẹ̀mẹ́rin òsì máa ọ gbọ́dọ̀ máa gbọ́ nípa rẹ̀ má sì jẹ́ ẹni tí wọ́n máa gbọ́ nípa rẹ̀ má jẹ́ ẹni tí wọ́n máa tẹ́tí sí i wọ́sẹ̀sìmíàn má sì jẹ́ ẹni fún pọ́ọ̀nù torí délé wa o ká tó ń tó lè bà wá níṣẹ́ jẹ́. ṣùgbọ́n tó yẹ ká sọ dáadáa wọn ká máa tọrọ pé ká sọ́ra fún mímọ́ ẹnìkan nínú wọn fún wa ká má máa sọ pé wọ́n ṣe báyìí wọ́n tún ṣe báyìí wọ́n tún ṣe báyìí àá ah, ah, o wọ́n ṣe báyìí wọ́n tún ṣe báyìí pé kí ni. àní radiyallahu anhum wa ghafara Allahu lahum nítorí ẹ̀kọ́ ọmọ sọnù nítorí pé gbogbo tí wọ́n ṣe yẹn wọ́n ṣe ni pẹ̀lú ìyànjú tọ́tọ́ ìyànjú tọ́tọ́ ni wọ́n fi ṣe àwọn ẹni tí ń bẹ pẹ̀lú Ali radiyallahu anhu àwọn náà wà lórí òdodo àwọn ẹni tó wà pẹ̀lú Muawiya radiyallahu anhu àwọn wọ́n ṣàṣìṣe ṣùgbọ́n kò sí tàbí ṣùgbọ́n bátẹni tó ṣe déédéé àtẹni tó ṣàṣìṣe ọ̀rọ̀ wọn bẹ láàrin ládà kan àti ládà méjì ni láàrin ládà kan àti ládà méjì nítorí pé kìnnì kejì wọn gbìyànjú lórí ẹ̀rí tọ́mọ̀ eléyìí ṣe déédéé eléyìí ṣàṣìṣe eléyìí ọgbà aládá méjì nítorí pé ìyànjú rẹ̀ ṣe déédé tọ̀wọ́n gba aládá kan nítorí pé ìyànjú rẹ̀ forí sápá ládá méjì tẹ́lẹ̀ yìí ládá ìyànjú ládá ti ṣe déédé ládá kan tẹ́lẹ̀ yìí ládá ìyànjú kò sí ládá fàì ṣe déédé torí àdìsí anábì sallallahu alaihi wasallam tó ní idha ijtahada al-hakim fahakama fa asaba falahu ajran wa in ijtahada tí adájọ́ bá gbìyànjú tó ṣe dájọ́ tẹ́jọ́ tó dá sí déédéé yóò gba ládàá méjì tó bá sì gbìyànjú tó ṣe dájọ́ tẹ́jọ́ tó dá forí sánpọ́n yóò gba ládàá kan àwọn ẹni tó o fẹ́ mọ̀ sọ àìdá nípa àwọn yẹn àárín ládàá kan àti ládàá méjì làwọn wà ìwọ wàá wà láàrin wíṣúrú ọwọ́ ìzẹ̀rọ̀ánì láàrin ẹsẹ̀ kan tàbí ẹsẹ̀ méjì sẹ́wọ̀n kí tí bá ṣe bẹ́ẹ̀ olúwa ìsira rẹ̀ nù ọlọ́mọdé àtira wa o. torí di eléyìí eléyìí ni tó ṣẹlẹ̀ ọwa nínú minhaj sunna ti sheikh islam ibn taymiya rahimahullahu ta'ala wọ́n ele. àwọn sábẹ́ àwọn tó pọ̀jù nínú wọn àwọn tó lọ́lá nínú wọn wọn ò kópa nínú ìjà tó ṣẹlẹ̀ láàrin muawiya ibn abi sufyan àti ali ibn abi talib radiyallahu èyí tó Ibn Sirin rahimahullah oni hajatul fitna wa ashabu rasul rasulillahi sallallahu alayhi wa sallam asharatu alafin fama hadaraha minhum mi'a. wọ́n nígbà tí fitina yìí ṣẹlẹ̀ iye nǹkan àwọn sàábì anabi wa muhammed sallallahu alayhi wa sallam tó ń bẹ níbẹ̀ nígbà náà wọ́n tó ẹgbẹ̀rún mẹ́wàá iye nǹkan àwọn sàábì tí ń bẹ níbẹ̀ nígbà tí fitina yìí ṣẹlẹ̀ wọ́n tó mélòó asharatu alaafin ẹgbẹ̀rún mẹ́wàá fama hadaraha minhum mi'ah èèyàn ọgọ́rùn nínú wọn ò sì kópa ń bẹ subhanallah èèyàn ọgọ́rùn nínú wọn kò kópa ń bẹ tá a lọ fẹ́ máa bọ ẹnu àtẹ́lù tá a lọ fẹ́ máa bú majority wọn kò sí kópa ń bẹ kódà tí nǹkan kan bá tún ju majority lọ wọn ò kópa ń bẹ gbogbo wọn ò kópa ń bẹ torí pé nu ten thousand ẹni tó kópa ń bẹ ò two hundred eléyìí túmọ̀ sí pé àwọn sàábé majority wọn kò sí ètò kópa nínú ìdínà tó ṣẹlẹ̀ yẹn wọ́n ní bulogo sẹlẹsìn kódà yìí èèyàn tó kópa ń bẹ nínú àwọn sàábé wọn ò ju tààtì lọ wọn ò tó tààtì ìyẹn ni pé àwọn ìṣèṣe sàábé ló tún kún wọn àmọ́ àwọn sàábé wọn kópa ń bẹ iye èèyàn tó kópa ń bẹ ò tó tààtì eléyìí báyìí ọ̀nà tó gbà wọn ló gún régé ju gbogbo ọ̀nà yòókù lọ gbogbo nǹkan yòókù tí wọ́n sọ lọ. torí ẹ̀ nítorí káwọn máa sọ onáà ní táwọn tàbíì tí wọ́n ń sọ fáwọn sàábẹ̀ pé rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman wa la taj'al fi qulubina ghillan lilladhina amanu rabbana innaka ra'ufur rahim. ọ̀dà tẹ́bá ní ká má sọ ń pa rẹ̀ nítorí àṣẹlẹ̀ láàrin àwọn sàábí ńkọ́ ọ̀dọ̀ ọlọ́run lọ́rọ́ rẹ̀ ó padà sí kìí sọ̀dọ̀ wa kìí sàládájọ́ ọlọ́run ní tilka ummatun qad khalat laha ma kasabat wa lakum ma kasabtum wa la tusaluna amma kanu ya'malun àwọn àjọ kanu tó ti lọ kí wọ́n ní tí wọ́n ṣe níṣẹ́ tí yín náà ní tí wọ́n ṣe níṣẹ́ ọlọ́run kí ló dé tí kálukú ò ní rán sọ̀rọ̀ níbi tó ti yá. Umar ibn Abdulaziz rahimahullahu ta'ala wọ́n bi léèrè nípa tó ṣẹlẹ̀ láàrin àwọn sàhábì oní tilka dima'un tahhara Allahu minha yadi fala uhibbu an ukhdiba biha lisani. ó ní àwọn ẹ̀jẹ̀ kanu tọ́lọ́ wọn bò ní kọ́wọ́ mi kópa nínú títa sílẹ̀ ìfẹ́ láti fi ẹ̀jẹ̀ rẹ̀ fi pa hàn mi subhanallah àwọn ẹ̀jẹ̀ kanu tọ́lọ́ wọn ní kọ́wọ́ mi kópa nínú títa sílẹ̀ mi ò fẹ́ láti fi ẹ̀jẹ̀ náà fi pa ahàn mi subhanallah eléyìí àfihàn bẹ́ẹ̀ làwọn ẹni rí ọlọ́run ní kí n kópa nínú ìjà yìí bó ní tiwa máa fẹnu wa rọ̀ fún parẹ́ mo rò pé yé wa hàn ní sìn yí báyìí ọ̀ràn kẹsẹ̀lẹ̀

lọ́dọ̀ tiẹ̀ wá rẹ̀ o kò sí ní rí ọ̀daràn kò sí ní rí ọ̀daràn nítorí délé yìí àwọn nǹkan tí ó kàn yẹn lọ́wọ́ tí ó kàn yẹn lẹ́sẹ̀ kí yẹn sọ ẹnu rẹ̀ nípa rẹ̀ torí pé man asgala nafsahu fima la ya'ni akhda'aha fi sama'i ma la yurdi wọ́n ní gbogbo ẹni tí wọ́n bá kó àìrójú nípa fífara rẹ̀ ṣe ti ọ̀kàn kò tàbí ṣùgbọ́n pé yóò lè fara balẹ̀ láti fara da tí ò ní dùn mọ́ wàá gbọ́ tí ò ní dùn mọ́ tó bá ti lè pàṣípò rẹ̀ lẹ̀ fún tí ó wàá sì lè ṣe àfaradà fún tí ó dùn ọ́ wàá gbọ́ tí ò ní dùn mọ́ torí di ilé fìtínà tó ṣẹlẹ̀ láàrin àwọn sábẹ́ pa inú ẹ̀ mọ́ ń pa rẹ̀ what do you know about what happened between Muawiya and Ali I, I, I knew nothing about it kálukọ́ máa lọ rẹ̀. radiyallahu anhuma ọlọ́run bá kọ́rọ́ yọnu sáà méjèèjì ah o tún sí radiyallahu mi wá ni wá ni yé wa nítorí pé àwọn kan wà tó kọ́ ta làwọn ọ̀tá àwọn ni àwọn ọmọ fẹ́ kó wọn sí ọlọ́kàn sọ́ra fún wa. fi wọn àwọn alùsùn náà máa sọ gbogbo tí o nípa tí ń sọ àìdá nípa àwọn sàhábì máa huwa máa minha máa huwa kadhibun ń bẹ nínú rẹ̀ ńtọ́jẹ́rọ́ ó ń bẹ nínú tí wọ́n gbà wá nípa ńtọ́sẹ̀lẹ̀ láàrin àwọn sàhábì ńtọ́jẹ́ irọ́ wa minha máa qad zida fiha ìsìn bẹ nínú tí wọ́n gbà wá nípa àwọn ètò tí wọ́n ti ṣàfikún wa nuqisa wa ghayyira an wajhihi ó sì ń bẹ nínú rẹ̀ tí wọ́n dínkù ó sì ń bẹ nínú rẹ̀ tí wọ́n yí padà kúrò níbo ti ṣe ṣẹlẹ̀ والصحيح منه هم فيه معذورون ètò wa gúnrégé nínú tí wọ́n gbà wá nípa tó ṣẹlẹ̀ láàrin wọn tọ́jẹ́ kó dodo ni ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó sì jẹ́ ní tí ọ̀dà amọ̀pá àwọn sàábé ọlọ́run ọba ti gba excuse wọn nípa rẹ̀ ọlọ́run ọba gba excuse wọn nípa rẹ̀ ìmáàmù ṣẹ́hídù ìdí ni pé nítorí wọn ṣàṣìṣe yẹn ni pé ó ṣeéṣe kọjá pé ìyànjú ni wọ́n gbà mùsùlùmí wọ́n sì ṣe déédéé ìyànjú wọn òforí sápọ́n ajẹ́ pé excuse wa ń bẹ torí wọ́n tún gba aládá wà imma mujtahiduna mukhti'un àbí kó sì jẹ́ pé ìyànjú wọn gbà wọ́n wá sàtìtì látàrí ìyànjú yẹn àbí kó jẹ́ pé ìyànjú wọn gbà wọ́n wá sàtìtì látàrí ìyànjú yẹn wọ́n ní excuse àbí wọ́n ní excuse wọ́n ní excuse fún alẹ́ excuse tiẹ̀ tó ń fi bú àlè kí lẹ́ excuse tiẹ̀ tó ń fi bú Muawiya kí lẹ́ excuse rẹ tó ń fi bú Abu Musa al kí lẹ́ excuse rẹ tó ń fi bú Amr ibn al-As radiyallahu anhum jami'an kí excuse rẹ tó ń fi bu wọn náà rí ẹ dákun kí ni wọ́n ṣe fún ọ kí excuse rẹ tó ń fi bu Abu Sufyan àwọn kan wà tó fi jẹ́ pé títí dò ní wọ́n ń bu Abu Sufyan wọ́n ní Abu Sufyan Islam wo lọ́gbà ọgbà Islam kankan àwọn ṣíà akhzahumullah ọlọ́wọ́ dojú sí wọn wọ́n ń bú mọ́ Abu Sufyan wọ́n lọ́kọ̀ gba Islam munafiki lásán ni ike torí pé òní máa kó àwọn èèyàn wá bá nàbì sallallahu alaihi wasallam àjà bóòlù àti wàá fẹ́ gbà pẹ̀lú rẹ̀ gba Islam ọgbà Islam mọ̀nà rọ́gbà àǹfikù bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ ọgbà Islam radiyallahu anhu bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ torí pé tàbí ànábì wa ni sallallahu alayhi wa alihi wa sallam ìdájọ́ tó sì wá ọ̀kárí gbogbo tàbí pé ẹ gbọ́dọ̀ bú wọn ẹ gbọ́dọ̀ bú wọn. ó sì ń bẹ nínú wọn ẹni tó ń pe Abu Talib tó ní mùsùlùmí ni àwọn ṣíà wọ́n ní Abu Talib mùsùlùmí ni níbo ló ti gba mùsùlùmí wọ́n fẹ́ sin Islam nítorí pé ànábì wa sallallahu alayhi wa níwájú ọlọ́run tó bá di lọ́la alùkìyàmà ṣùgbọ́n Abu Talib sọ dáhùn sọ dáhùn ó ní huwa ala millati Abdul Muttalib ó lẹ́sìn bàbá òun lòún kú lé lórí ẹ̀sìn bàbá òun lòún kú lé lórí ẹ̀sìn bàbá rẹ̀ á máa ṣe Islam kì í ṣe Islam ma lakum kayfa tahkumun afala ta'qilun gbọ́dọ̀ ẹ̀fọ́ pọlọ sí tẹ́sí wá sọ pé kú mùsùlùmí kẹ́sìn Abdul ní Islam kalla Abdul yẹn mushrik torí Abu Talib náà ní òun ò lè yapa òun ò sì lè fojú ọ̀nà bàbá ńlá tó ńlẹ̀ idha kana abuhu qad mata mushrikan faqad ikhtara huwa li nafsihi an yasira sayra abihi li yamuta mushrikan kadhalik. nàtúbà kí ọ̀sẹ̀ bọ́ ni bàbá òun òun náà tẹ̀sà kó òun kú kúrú èsì bàbá òun kú kó òun kú ní kó òun kú mushriki kama ba'da kí ló dé tọ́lọ̀ fi sọ àyà kalẹ̀ innaka la tahdi man ahbab walakinna Allaha yahdi man yasha. ìwọ lè fọ̀nà mẹ́ni tó bá wù ọ́ ìwọ́n lọ ní fọ̀nà mẹ́ni tó bá wù. torí di eléyìí báyìí àwọn sàbẹ̀ ànábì sallallahu alaihi wasallam ọ̀ràn àyàn lórí rẹ̀ kó ni tó ṣe é yóò mọ wọ́n náà báyọ̀ fún wọn lórí tó ṣẹlẹ̀ láàrin wọn wọ́n gbọ́dọ̀ bẹnu àtẹ́lù wọn ó sì gbọ́dọ̀ bú wọn rárá wọ́n hum ma'a dhalika la kẹlẹ́ ayé kulla wahidin mina as-sahabati ma'sumun 'an kaba'iri al-ithmi wa sagha'irihi bal yajuzu 'alayhim ad-dhunubu fil jumla. bẹ́ẹ̀ àwọn tó ń tẹ̀lé sunna anabi sallallahu alayhi wa sallam wọn kì í sọ àwọn tó ń tẹ̀lé sunna anabi sọ̀rọ̀ pé sàbẹ̀ kì kì àwọn lẹni tí ìṣe ọlọ́run ọba nípa àṣẹ tọ́lọ́run ọba fi pa wọ́n tọ́lọ́run ọba ní kí wọ́n ṣe ni wọ́n máa ṣe la yasbiqunahu bil qawli wa hum bi amrihi ya'malun wọn kì í sọ síwájú kọ́nà ọba tó sọ àti ọlọ́run ọba ni wọ́n máa fi ṣiṣẹ́ ṣe ulaika al malaika wa humul ma'sumun amma al insan al bashar wa huwa laysa ma'suman àwọn ẹni tọ́lọ́wọ́n bá sọ níbi ẹ̀ṣẹ̀ nìkan lẹ́ni tọ́lọ́wọ́n sọ nínú àwọn èèyàn àwọn náà làwọn àwọn ànábì ọlọ́wọ́n bá àtàwọn òjíṣẹ́ rẹ̀. ṣùgbọ́n àwọn sábẹ́ wọ́n ṣe máa fún mi ẹnì kan wá sọ fún wa pé Abubakar nánu lọ́tà ti ṣe yẹn Umar náà nìyẹn lọ́tà ti ṣe yẹn Usman náà nìyẹn. ìgbà náà wọn kọta lọ sọ pé màláìka Abubakar ni ta ló pe ní màláìka Umar ta ló pe ní màláìka Ali àmọ́ mú ẹgbẹ̀rún gbèsè àwọn tó ń pè léyìn gíga bóyá wọn ó tún kún ẹsẹ̀ bàtà Abubakar wọn à lè tó láéláé nítorí pé léyìn sàábé ni sàábé àgbà tànàbí sallallahu alaihi wasallam jẹ́rìí àlùjànnà sàábé àgbà tànàbí ní tẹ́ ẹ̀ bá pàdé lọ́la Abubakar ní kẹ́ lọ bá ìwọ tó bẹ́ẹ̀ tí wọ́n tó ní ìsìn afá lásán kan tí wọ́n bá sílé tó máa ní fún ọ tògátì wá pé Rasulullah sallallahu alaihi wasallam ìṣiṣẹ Ọlọ́run onílọ́la obìnrin wa béèrè wa béèrè béèrè lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi wasallam ní padà wá lọ́la onírè anabi tí ń bá bọ́ ńkọ́ oní ìtì abubakar abubakar nìkan lọ́ba ah, èèyàn yẹpẹrẹ kọ́ níjà abubakar àwa awítẹ nìkan wọn hó sẹ́nu wọn bú abubakar ọ̀rẹ́ ni gbá lẹ́nu dànù. àbí Umar radiyallahu anhu tó ṣe wípé alimami zahabi wọn ni kò lè gbọ́ ọ̀nà kankan ṣètánì ọgbà bẹ̀. ìwọ ńkọ́ ẹlòmíì sọ pé wọn àtàṣetánì wọn jọ jí lórí bẹ́ẹ̀dì wọn àtàṣetánì wọn jọ wọlé lẹ́gbọ́n jọ mu gàrí nírọ̀lẹ́ yìí lẹ́sẹ̀ kẹfìdálì torígbà tó bẹ̀rẹ̀ sí mu gàrí nkọ̀dá fọlọ́n ẹlòmíì àtàṣetánì wọn jọ báyàwó rẹ̀ lò pọ̀ kọ̀dá fọlọ́n àwọn awitọ agbéláwa níjáde wọn hó sẹnu dípò afa kan lọ afa rọwò àwọn máa fira rẹ wísàbí láti bo síbo láti bo síbo torí pé yẹn kúrú kókó nga tó bá ti dàbí rẹ kíkọ́ fọ́ gàjà kọ́ fọwọ́ kan jà tọwọ́ kan àbí oníkan oníkan òtí síbo ṣe nàgà tó tẹ̀wọ̀n pé lókèlókè ni ọmọ bá jà fáwọn alẹ́ la àwọn sàábé nìyẹn àwọn sàábé nìyẹn míyàn kan lásán lásán kan tí ò jámọ́ kankan la mahalla lahu min al-i'rab torí kò lè jẹ́ fáìl kò lè jẹ́ maf'ul kódà kò lè jẹ́ na'ib anil fáìl wọ́n á wí tán wá ní àwọn sàábé yẹn ìwọ́ bíi ta ni yóò fólèjì kí lọ jámọ́ torí kẹ́ni tí o bá pẹ́ sábẹ́lẹ̀ àkọ́lá islam dànù mọ́ lọ́nu àwọn ní umana una àwọn ní trọ́sì wa fìlì islam turkal kura nìyẹn àbá sì mọ wàhálà tí o bá sì pé ọ̀nà sábẹ́ àbá mọ̀ sunna anabi nkọ́ bó lẹ́sẹ̀ fẹ́ mọ̀ tí o bá sì sábẹ́ ẹ̀hẹ́n tẹ́ bá ti lè fààyè sílẹ̀ ló fi jẹ́ kó ń bẹnu kọ́ àyídà lọ́dọ̀ àwọn alùsùnà tẹ́ bá fi lè fààyè sílẹ̀ fún ọba sábẹ́ jẹ́ ẹ ti bal kura nìjẹ́ ẹ ti ba sunna jẹ́ ulaika umana una wa ta'anu fihim ta'anu fil kitabi wa sunna àwọn ẹni ìfọkàntán wa nu torí pé ìbẹnu àtẹlù wọn ó túmọ̀ sí pé àti bẹnu àtẹlù alukurani àti sunna nu. alápèjúwe post office post office yẹn ní sẹ́ni kankan wà ń bá ń parọ́ pé post office kò sí lẹ́tà tó lè wá bẹ̀ tí wọ́n ní já kò sí àwọn post office àwọn ọ̀daràn ló ti wà ń bẹ̀ gan o àwọn kìnnì kan ó túmọ̀ sí pé gbogbo lẹ́tà tó bá ti wá ní ìsọ́kàn wọn balẹ̀ sí ma kò lè balẹ̀ sí ma tó ṣùgbọ́n ìjọba ọmọ pé no ìjọba ọmọ pé ìjọba ọmọ pé no gbogbo ẹni tá a gbà sí post office wọn ṣe kọkàn náà àbí bẹ́ẹ̀ kọ́ ni gbogbo ẹni tá a fi sí post office wọn kì í dá lẹ́tà nítorí pé wọn fẹ́ kó kúta bára wọn tòbó wa lọ́rọ̀ islam ọwọ́ afáyé lẹ̀ fáwọn yẹn kọ́ kàn máa ba islam jẹ́ ọwọ́ afáyé lẹ̀ fáwọn yẹn ẹ̀rí ńgbà tí wọ́n ti condemn àwọn sàbí wàláhì sẹ́rí mà tí wọ́n máa build ẹ̀ lórí principle result tó gbọ́dọ̀ mú jáde náà ni ó gbàtà gbẹrun àtẹnu àwọn sàbí tọkùrìrà wọn tọkùrìrà wọn tọkùrìrà wọn tọkùrìrà wọn kẹfìrì tọkùrìrà wọn kẹfìrì kò sí dọ́sẹ̀kùn. pẹ̀lú alukurani ni anabi ti lẹ̀rẹ̀ fún wa àwọn fourth generation tó kọ́ gba alukurani lẹ́nu anabi níta àwọn sàbí wọn làwọn sàbí kẹfìrì ni wọn àwọn ṣíà àfúgáhùnmùlá. bákan náà àwọn fourth generation tó kọ́ gbọ́ sọ́nà lẹ́nu anabi sọ̀rọ̀ àti àwọn dáadé àwọn sàbí. رضي الله عنه àwọn ṣíà akhzahumullah àwọn sọ pé àwọn sábì yẹn kèfèrí ni wọn fa idha kana sahabatu wa kalla wa hasha idha kanu kuffara wa kalla wa hasha àjẹpẹ́ tí wọ́n gbà wá ń kọ́ kò lè tó tọ̀ nítorí pé al-amanatu la wujuda laha 'inda ghayri al-muslim torí pé al-imanu wal-amanatu. قرينان وإذا غاب أحدهما غاب الآخر إذ لا إيمان لمن لا أمانة له لا إيمان لمن لا أمانة له ìgbà tí àwọn òkúrọ wọn sọpọ àwọn sábẹ ń kébèrè kò sá màánà màánà ẹ sì tí ò bá sá màánà wọn lè fi fún wọn lè dínkù háàṣà wà kẹlà torí àwọn sọ kálukúrá ni àwọn ọgbà gbọ́ kẹfà kí wọn build ẹ lórí principles. torí bẹ́ẹ̀ ni máa rí bàtú bá nǹkan kan làwọn kọ́kọ́ mú ẹ̀yin ò ní tètè máa bi tí ó resort sí tọpọlọ ọba dínà so ìgbà tí wọn ti gba àwọn sàábé jẹ àti pé níta gbà sùúrù àwọn sàábé yẹn náà ń kọ òun náà ní wà yóò di mọṣúkò kan fi dáhùn yẹn dá o torí ẹ wọn làwọn ọgbà kúrá nínú ẹgbẹ torí ta lẹ ọdọ ta lẹ ti gbọ́ lára nígbà tó lóun bá alọsùn bá anábìta ni wọn àwọn sàábé náà ni ọ ah, sunna ńkọ́ gbogbo ẹ̀wọ̀n làwọn bá kí wọ́n torí ẹ̀ àbúdáhùnmùlá wọn làwọn ní kúránì kan times three tó wà lọ́dọ̀ wa rẹ̀ ẹ jẹ́ kó oòrùn náà tàbí káàtì ẹ̀rí wo wọn ní onígbà tí màhàdí táwọn ń retí bá dé màhàdí rọ́ọ̀sẹ̀ mọ̀kí làwọn ń retí èsì màhàdí òdodo màhàdí tó ti jábọ́ lọ́dọ̀ ìyá rẹ̀ tó kó kóòtù ẹ dákun láti one thousand years ago plus èèyàn já kóòtù tọ́ba àìmọye yẹn náà ló ti wọ kòtò kan dáhùn ló ti di ó ti yọmọ kéyàmà wá tó mẹ ìnàkùn yọmọ kéyàmà sí tó bàá tó jọ̀gbé ní àkéyàmà lọ́wọ́ gbé yìí dìde mọ̀gbẹ́ni kan wọ́n bí ọjà kòtò yóò tún wá jáde jáde báwò tẹ̀kírù táwọn ọ̀dọ́ra ń sọ náà nù àbí bẹ́ẹ̀ kọ́ ni torí di eléyìí báyìí alukófóró mílán àbí alukófóró mílán tún wàhídá wọ́n jọra wọn àwọn náà ni yọ jáde àwọn kan lẹ́nìkan kú oṣù lẹ́yìn ọjọ́ kẹta àwọn eléyìí náà ti lẹ́nìkan ti kú láti one thousand years tó ń bọ̀. wọ́n nígbà náà làwọn òtún lè gbá àgùrá nìyẹn àwọn oní òmùwa ah, bóyá láti wá máa ti lọ́ọ̀kú tó dé àwọn náà máa kélé yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àlá wọ́n náà máa kà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí ẹ ẹ mú pé títí ẹ mú pọ tí mọ́sáfù dàwọn jẹ ni wọ́n ni mọ́sáfù Fátímà torí pé tẹ bá gbé musaf táwọn kà ọ̀sùmánù ńlọ́pàṣẹ pé fún ọkọ ọ̀tá àwọn sì ni ọ̀sùmánù tí wọ́n fi wá sọ yìí kan àwọn ń ké kúránì kan tí ọ̀sùmánù pa aláṣẹ fún ọkọ ẹ̀wọ̀n nǹkan mọ́. wọ́n ti ní súnà gbogbo àdìsí tẹ bá mú wa àwọn ọ̀gbá nítorí pé gbogbo àdìsí tẹ bá mú wa pátá yóò jẹ́ àdìsí tó ṣe pé ẹ bóyá Abubakar bóyá Umar bóyá Abu Huraira ah ọ̀tá ńlá gan-an làbó Huraira jẹ́ sáwọn ṣìyà wàláì wọn ì wọn ìfẹ́ gbọ́ Abu Hurairah wọn Abu Hurairah ọ̀pùrọ̀ ni Abu Hurairah nǹkan kírètì àwọn àdéhìí ni. lẹ́yìn náà kìí ṣe pé ọ̀rọ̀ pé wọ́n ń parọ́ mọ́ ẹjọ́ nítorí kẹ́lu mi ọmọ ní ń parọ́ mọ́ ìgbà tó kó gbogbo èèyàn fọ́ bíi tiẹ́ gbàtútù rẹ gbogbo èèyàn dí bíi tiẹ́ gbàtútù gbogbo èèyàn ponú bíi tiẹ́ because àwọn èèyàn ń kàwé àwọn èèyàn ń nítorí délé gbogbo nǹkan yín bẹ́ẹ̀ lákọọ́lẹ̀ nínú àwọn tíra wọn ní tí wọ́n sọ pé ọ̀rọ̀ kan wà nù Sahih Bukhari ọ̀rọ̀ kan wà nù Sahih Muslim wọ́n wá lọ takuntà ń wa sọ ike yẹn bóòlù ti a sọ pé bóòlù ti takuntà ń sọ àdìsí yẹn jẹ́ àrí nígbà tá a bá rí àpètọ̀ àwọn aláàgbọ̀ yìí àbí òye wa àwọn aláàgbọ̀ yìí nítorí wọ́n á nù àdìsí nǹkan lòdodo astaghfirullah min akhta'i kọ́lọ́n forí àwọn àtìsí mi jì mí bẹ́ẹ̀ làwọ̀ wí àbí bẹ́ẹ̀ kọ́ ni àní sọ pé àgbà sọ yìí Bukhari wọlé mọ́ àgbà sọ yìí ọpọlọ wo làbá fi pa sọ bẹ́ẹ̀. tọ àwọn ní ìsinyìí báyìí gbogbo nǹkan ìwà nu tíra wọn bí usulul káfí ẹ sì sọ pé èèyàn sọ bẹ́ẹ̀ ọdẹ sọ pé kò sí tọkàn yín pẹ̀lú usulul káfí. wọn ò sì ní lè sọ bẹ́ẹ̀. yàtọ̀ sí nìyẹn àwọn tíra sáńkọ láyè gbogbo ń gbogbo níta yín wàá mi dábàá pé ẹ eléyẹn tó ti kọ́ ti pẹ́ ní ẹ tí a ti wá yí padà kò yí padà kò yí padà àbí tí ìbá ṣe ṣe àmọ́ tí ó di súnà torí ẹ̀ wọ́n ní tírà kan wọ́n fi tírà yẹn ránṣẹ́ sí wa láti ọ̀kan nínú àwọn ìlú àwọn tó ń ṣe ṣíà yẹn wọ́n pè ní usulu ṣíà àwọn náà kọ́ fúnra wọn àìmọye tírà tálùsùn náà kọ́ tá a ní nípa ṣíà àní tiwọn tiwọn tiwọn tó tún kọ́rẹ́ǹtì kì í tún ti táyé jọ àwọn ni wọ́n kọ ẹni tó kọ ọjọ́ kan nínú àwọn àgbà olùmọṣíà nínú àwọn ẹni tí wọ́n ń gbé najaful ashraf ní iraq torí najaful ashraf yẹn ibẹ̀ gan-an ni wọ́n kà fún àyè tí àwọn ọ̀gá wọn àgbà wà tọ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk àtẹ̀síwájú lẹ́yìn. Allah. Níran yìí, ọ̀kan nínú àjọ olùmọ̀ọ́ tó wà ní ọjọ́ ìrìnàṣọ́ òun ló kọ síra yìí ní ẹ̀rọ. Nínú rẹ̀ báàbò kan wà mí, báàbò Abu Hurairah. Wọ́n ní Abu Hurairah. Kí wọ́n lé dáhùn àti wọn kọ̀? Ẹ̀sẹ̀ wo gan lọ́sẹ̀? Ìwọ́n náà wá. Kí lẹ́sẹ̀ lọ́sẹ̀? Kí ló ti fún ṣùgbọ́n màá tóbi kí Abu Hurairah radiyallahu anhu àlàyé àlàyé súnà níbi sọ̀rọ̀ bá wà ní ìlú pé wà ní ìtọ́ wa gbọ́dọ̀ Abu Hurairah eléyìí náà lọ́fà ni wọ́n ti ń kórìíra rẹ̀ tó ẹ sì máa ń gbé wọ́n kàn ń kórìíra rẹ̀ lásán kò sí nǹkan tí yàmùyàmù wọn lè rí ṣe fún fúrẹ́ẹ̀nì Abu Hurairah radiyallahu anhu wọ́n ti rẹ̀ síbẹ̀ o àwọn sàábẹ̀ yìí wọ́n ti ti ga tó àti wọ́n ti ti karabata tó lágbèéga tó náà wọ́n bá ti fún wa pé ká sọ pé wọ́n yé tẹ̀ ọ́. lọ́dọ̀ àwọn ahlùsùn wal jamaa wọn làwọn sábẹ́ wọn ti máa sùn mú náà ìjọba ìrì ìdíkùn ìwọ́n kọ́ bá jèrè fún ìtẹni tó lọ pọ̀ mọ́ níbi à ń dẹ́ṣẹ̀ ńláńlá àdẹ́ṣẹ̀ kéékèèké. pẹ̀lú ẹjọ́ wàhálì ni mo gbọ́dọ̀ wo fi jùmùlà ìwọ́n tọ́tọ́ tó bẹ́ẹ̀ náà ni pé àwọn náà máa ń tẹ̀ lápapọ̀ àwọn náà máa ń tẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé nìkan á ní káyà fún wa pé ọlọ́run tó bóyá yọ lẹ́yìn náà lọ́nà ìjà ọkùnrin bá ti fún mi lẹ́bẹ̀ẹ́ yẹn bẹ̀tẹ̀bẹ̀ yẹn nù tí báwọn sábé náà nù bẹ́ẹ̀ ni sábé ni táwọn sọ fún gbogbo sábé fún yìí tẹ̀. àmẹ́sẹ̀ tí wọ́n sẹ̀wọ̀n kí lọ́ọ́ jẹ́ lẹ́gbẹ̀ẹ́ dáadáa wọn tí wọ́n ti. nígbà tó lọ́n sọ ọlọ́run bá sọ pé nígbà táwọn kò kí tá a bá wo dáadáa tí sàbí yẹn ti ṣe sálù. so nítorí pé àwọn ọ̀sán pé sàbí màláìka ni wọ́n wọ́n yẹn sẹ́lọ̀ wọ́n máa sẹ́lọ̀ tó ń tiẹ̀ sẹ́ tí wọ́n sẹ́lọ̀ yẹn kí ni wọ́n jẹ́ lẹ́gbẹ̀ẹ́ wọn. wọ́n lẹ́kùn mi ní sẹ́wọ́ abẹ́kí wọ́n gbọ́ máa yóò di kó máa fẹ́rẹ̀ tẹ̀ náà yẹ sòrò mi gbọ́n ìsọdàrà. wọ́n ti ní àwọn dáadáa tí wọ́n ti ṣe ṣáájú àwọn tí àti pọ̀ fún wọn tó ṣe wípé wọ́n pọ̀ débi tí pẹ̀lú àwọn dáadáa tó ti síwájú gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe àwọn dáadáa wọn parẹ́ ni ṣébí wọn náà mọ̀ pé innal hasanati yudhibna sayyi'at àwọn dáadáa wọn á máa ṣe àìdáadáa nù torí ẹ̀ níbi alágbálúkú dáadáa wọn àwọn ẹ̀kankan àìdáa yẹn kò ní kankan tó lè ṣe fún un. حتى إنه يغفر له من السيئات ما لا يغفر pẹ̀lú àwọn sàbí ọlọ́run á máa ṣàforíjì fún wọn nínú àwọn ẹ̀ṣẹ̀ láwọn ẹ̀ṣẹ̀ tó ti kẹ́ni tó wà lẹ́yìn wọn tí wọn bá tọrọ àforíjì wọn nípa àforíjì rẹ̀. sọ̀kùsùmọ́ sàbí tó bá ti àwọn àtìsí kan láì tọrọ àforíjì látàrí dáadáa tó ti ṣe ọlọ́run bọ́ ṣàforíjì rẹ̀. torí bí ànábì sallallahu alaihi wasallam sọ nípa àwọn khairul quruni àwọn ẹni ìgbà tó dáa jù náà làwọn tó bá mi lò gbà lẹ́yìn náà làwọn ẹni tí gbà wọn kọ́ wọlé lẹ́yìn náà làwọn ẹni tí gbà wọn kọ́ wọlé. bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wasallam sọ pé almutu min ahadihim idha tasaddaqa bihi kana afdala min jabal uhudin dhahaban mimman ba'dahu. anabi sallallahu alaihi wasallam sọ fún wa kan tí ọlọ́lá ju àpáta àkókò jùlọ sẹ́ni tó dé lẹ́yìn tàbí bá fèrè sára kí sábà tá a pẹ́pẹ́pẹ́ nìkan bá alẹ́ ni tó dé pé bí bá ti fi lọ sẹ́lá àwọn ẹjẹ́ táwọn bá fi mójú ru rẹ̀ ti sára táwọn máa fà pàṣẹ àkókò jù fi sára kò lè ní láàdá ní mójú kan ti sàrẹ́ rẹ̀ ti sára kájọ apá wa tẹ́lẹ̀ pé gbogbo ẹni bẹ́ẹ̀ káká tó dé. bẹ́ẹ̀ ni gánbẹ́ tó dé ní ìdájọ́ ثم إذا كان قد صدر من أحدهم ذنب فيكون قد تاب منه أو أتى بحسنات تمحوه أو غفر له بفضل سابقته ترينا تبقى بك بعد ذلك ìgbàgbọ́ tí wọn kọ́ lọ́n ti borí jù àdúgbò tí kò ti ṣe dáadáa tó lọ́n ti pa ìsẹ̀yìn rẹ àdúgbò tí ẹ̀jẹ̀ pé ọlọ́run bá wo àwọn tó ti síwájú nínú dáadáa wọn òfin mú ẹ̀sẹ̀ ń

àwọn gbàgbé àwọn dunya bíbẹ̀rẹ̀ ìdíkúnyà kó fìrọ̀ bí yẹ àyè àbíkọ́jọ́ kó lọ́n ti bá dáwọ́ kan bá nílé ayé ọlọ́run ló pẹ̀tẹ́ rẹ fún fẹ́ẹ́ ti mọ̀ kó gbogbo tí máa ń ṣe aládàáwò ọlọ́run fẹ́ẹ́ fi pẹ̀tẹ́ rẹ fún wa. ètò wa dáa sí ní pé sádàáwò bá dé kéèyàn yọ lò ní pé tó náà bá fẹ́ràn àwọn èèyàn kan a máa kán àdánwò lójú fún wa. sọ̀nà rọ́ọ̀mù

subhanallah ṣé wọn ló sọ bí tó wà fọlọ wọn ló sọ bí tó wà fọlọ ala ya'lamu man khalaqa wa huwa al-latif al-khabir tọ́nà tó dẹ́dọ̀ wà ní mẹ́ta tó dá ọba tó ti pé gbogbo tọ́wẹ́ lọ́nà kò sì tọ́pa ọ̀pọ̀lọpọ̀ yóò mọ̀ pé kọ́lọ́ ọmọ gbàgbé àwọn ọlọ́run nígbàgbé ẹ̀yin náà ó ti gbàgbé àwọn subhanallah àdó àwọn ọ̀daràn nù pé kò ní gbàgbé ẹ̀yin náà mo ti gbàgbé àwọn nígbàgbé mo ti gbàgbé àwọn àwọn òbílẹ̀ gbogbo làwọn kà fún gbogbo nǹkan tó wá ló ọlọ́run rántí ẹ̀ tí ò wá ọlọ́run gbàgbé ẹ̀ subhanallah torí délé àdánwò ń ti wá lórí tìrìtì lójoojúmọ́ ọlọ́run mọ ìgbà tá a ti pọ̀ tẹ̀ lónìí láì rò tẹ́lẹ̀ mango kan lè jábọ́ kó gbọ́ lọ́pọlọ ẹ̀wọ̀n kó ròtì yóò dún yàn àdáwò àmọ́ ìgbọ́n tí àwọn ti ń sọ̀kù ọlọ́run akókó kò wọ́n yẹ ibi tí wọ́n ń ran lọ àtìgbà olórí àdáwò ni àbí ìta àdáwò àdáwò ṣùgbọ́n oríṣiríṣi àdáwò tí máa ń kẹ̀yẹ̀ yẹn tí ìbá ti sùúrù pẹ̀lú ẹ̀ tẹ́lẹ̀ náà àdéhìí ànábì sọ̀rọ̀ wá àdìsẹ́lẹ̀ ti sọ fún wa bí tó tóbi lórí ẹ̀gbọ́n tó máa ń kóyàn lẹ́sẹ̀ kò sàdédé kóyàn lásán bí ìbáṣe kọ́nà tó fi pẹ̀tẹ̀ kóyàn. ìtọ́ka sẹ́kù fún wa ni pé tá a yọ bàbá yọ ọlọ́jà mi yọ ti sọ̀rọ̀ bá ti. láti wá lẹ́jọ́ ọmọ bara jẹ́ tàbí ìsinyìí ìgbà tó dáa tó wọn kówó ìgbìyànjú kan wọn pọ̀ yóò ti kéèyàn gbọ́ kọ́dà ìyàwó mọ̀ ní gbọ́ bá àwọn táni mo gbọ́dọ̀ tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan àánú àwọn olóyìn àti ẹ̀mọ́ ẹjọ́ bá wá rí. àkọ́kọ́ tí wọ́n sọ̀rọ̀ lórí èèyàn sáré jọ máa gbélé pẹ̀lú èèyàn kí ọmọ mọ̀ sí ń lọ àní mo ní kò sí kankan wọ́n fẹ́ máa tẹnu má. fà torí wọ́n ti gbé gíríngéjì wá. nígbà tó wá ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ kí wọ́n yá seventy thousand sọ̀nù tí ọmọ ẹsẹ̀ tẹ̀lé lónìí tí ọmọ ẹsẹ̀ tẹ̀lé tí o ti dáhùn sọ̀rọ̀ tó ìgbé ojú kò tọ́ la ibi bí ti ìgbà tẹ fowó ẹ kọ́ fún mi ẹgbẹ́ tó ọ̀dà ṣé irú ìyàwó tí wọn máa bá gbé mi subhanallah ọmọ abẹjọ gbogbo èèyàn ọmọ gbogbo ará gbogbo ọmọ nígbà bá rí tó sónú tó kánjú tó kánmú àbáyé ètè báyìí tẹ́lẹ̀ owó sọnù ni subhanallah tíyàn gbà kọlọ jẹmọ tíyàn bá gbà kọlọ tó kọlọ ló fún wa àbí bẹ́ẹ̀ kọ́ ni ó kù tó wù láti gbà lillahi ma a'ta wa lillahi ma akhadha wa kullu shay'in 'indahu bi miqdar ọlọ́run ọba ló ní tó fún wa òun náà ló fi tún ní tó gbà padà àti ìmọ̀ pé gbogbo nǹkan lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú ìgbòho rẹ̀. ǹjẹ́ tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ tó dájú gan-an فإذا كان هذا في الذنوب المحققة فكيف الأمور التي كانوا فيها مجتهدين إن أصابوا فلهم أجران وإن أخطأوا فلهم أجر واحد والخطأ مغفور ìyẹn tí lèyìn bá jẹ́ ipò dájú àwọn ìdálé sí nípa ẹ̀ṣẹ̀ tó dájú ibi tó máa ń ṣẹ̀ṣẹ̀ tó dájú gan ó kéde fún ìtọrọ àforíjì ó sì ṣe fi kọjá pé dáadáa àwọn ọlọ́run ti pa ẹ̀dá wọn rẹ ó sì ṣe fi kọjá pé wọn parẹ́ fún wọn látàrí ìgbà mẹ́lùmọ́ Muhammad sallallahu alaihi wa sallam báwo wá lọ́rọ̀ àtúnṣe tí wọ́n ti látàrí ìyànjú wípé ẹnìkan lọ bẹ́ nìkan jà látàrí gbogbo ìyànjú ẹnìkan náà òun náà dúró báwọn lọ jà ní látàrí ìyànjú láti mọ̀ kẹ́ni tó ti dédé nínú wọn yọ balada méjì ẹjọ́ tàbí ti yọ balada kí aláàbẹ̀ máa tẹ pẹlẹbẹ lẹ́yìn tí alẹ́ tẹ̀ tó dájú pé tí wọ́n bá tẹ̀ àgbàgbọ́kọ́ náà kò yẹ jù torí ẹ̀ ló ti jẹ́ pé ẹni àdánù ẹni òkú òun lẹni tí ó sọ sáábì di nǹkan dáyé tí ó sọ sàbẹ dẹni tó ti pé ọmọ gbẹnu àtẹlù tí ọmọ bàjẹ́ lójoojúmọ́ lóru àti ọ̀sán lẹ́yìn náà ti ti mọ̀ pé ẹni tí ọba ta fún ẹni tí ọba burú fún ẹni tí ìwà sọ lórí ikú èèyàn kò ní máa gbẹnu àtẹlù ẹni tọ́nà yọ lójú kò ní máa gbẹnu àtẹlù ẹni tánàbí lẹ́ gbọ́dọ̀ kú subhanallah àmì fún ìyẹn ya olórí ikú ó fi fẹ́ kú lórí ikú ènìkọ́ ọmọ nǹkan àwọn tàbí kí lọ fẹ́ kúrò sí ti ọlá ìdá dáadáa dáadáa là á mọ̀ táwọn tàbí ti fún àmì ìlà máa ro títí dọ̀la mọ́ ìdá àwọn títí tàbí ti ti ọ àbáwọn ará lè yín tó lórí bàbá ńlá bàbá ńlá rẹ lè yín títí tàbí ti ti ọlá ìdá kan mú wa ó ní orí mú wa tọ́wọ́ ayẹ bẹ́ẹ̀ ẹ̀ńtọ́jọ́ rẹ̀ rẹ̀ fẹ́ẹ́ fi dáadáa ló ti ti wà wá mùsùlùmí tọ́wọ́ ayẹ kó dẹ́kun láàmú àbú. Ṣé wọ́n lọ sọ pé àlùjẹ̀ ṣé nǹkan yẹn kó jẹ́ ìsan dáadáa fẹ́ẹ́ tó bá ti dáadáa tó àbí dáadáa lọ bí. dáadáa lọ yẹn ká ṣe ti wọn kò yẹ ká máa gbẹnu àtẹ́gùn wọn sábà ti gbó fún ọgbà gbogbo ọgbà yẹn wà wà ní sábà ti gbó fún ọgbà gbogbo ọgbà yẹn wà wà ní. bẹ̀rù náà sábà irun síra kan ti a ṣe àkókò yìí wọ́n pè ní mọ́ọ̀jẹ̀mù àlùmọ̀lẹ́hìn àlọ́fẹ̀yẹ dikṣọ́nárì àwọn gbólóhùn jẹ́ ìpín mùsùlùmí máa sọ. رحمه الله تعالى وسلم برضي الله عنه sàfẹ́fẹ́ àwọn sàbẹ̀ nìkan là á máa sọ fún wọn àgọ́ yẹn yẹn wà bẹ́ẹ̀. tùtùmí tọ́tọ́ gba ti nípa alẹ́ sọ́fẹ́ lómìnira ó fi ìgbà tá a bá ti dé ní ẹ̀dá àmà sọ́fẹ́ ní ti tẹ̀lé bí dáa. àlùsọ̀rọ̀ bí ọlọ́wọ́ àwọn fẹ́ lómìnira nìkan fún ní ti ọ̀gọ̀rọ̀ bí ọlọ́wọ́ àwọn ràhìmọ̀ gbogbo nígbà alẹ́ nìkan sọ pé sàbẹ̀ nìkan ká máa sọ fún. tùtùmí tọ́wọ́ pọ̀ ṣùgbọ́n mi táwọn òbí di àmà á lò láwọn àdàkọ sí ìwù kan rọ̀bí ọ̀la rọ̀bí ọ̀la máa ń bá wọn. sọ bóyá nítorí pé bídí àní ẹ kó máa jẹ pé màá fi ojú òbí ẹ máa fi gbé bídí àlárugẹ. àbí òye wa sábà kiri kí wọ́n lò bá àwọn bídí à ó sì ti bẹ́ẹ̀ di dọ́gba yìí kan bá a tẹ̀ máa lórí àwọn tàbí. sẹ́sẹ́n lè zàrọ̀ ẹ̀ sẹ́sẹ́n lè zàrọ̀ ẹ̀ lọ́dún dára ẹ̀ oníkàtí àwọn ẹ̀gbọ́n kan lè gbà lọ sí ìdí àti ìdí à. nígbà míì nínú òfin nǹkan kan jẹ́ personal zero ẹ̀ káti àwọn ẹ̀gbọ́n táwọn èèyàn lè gbà láti fi jàǹfà ní ìṣẹ̀yà. àmọ́ lọ́dún dára ẹ̀ oní ẹ̀nìkàtí ọ̀nà kan lè gbà láti fi ṣẹ̀bí dà. wọ́n kó tẹ̀mí pẹ̀lú irun kan ní tí ó ti àwọn sàbí àtẹ́gbọ̀n Muhammad sọ̀rọ̀ wà lùtẹ̀lẹ̀ tí wọ́n fẹ́ràn wọn ní ọlọ́pàá tẹ̀lé pẹ̀lú ilé ní tí ó lè máa wà wò fún ti dáadáa tí wọ́n ti ká àfi rí púpọ̀ nínú wọn tí wọ́n ti sàdé wà lùdá náà fún ládàá ewé ọlọ́pàá tẹ̀lé pẹ̀lú ilọ́kàn nínú ẹni tí ó kórìíra ẹni tí ó kórìíra wọn ọlọ́pàá tẹ̀lé pẹ̀lú ilọ́kàn nínú ẹni tí ọmọ fẹ́ràn ẹni tí máa fẹ́ràn wọn ó sì mà pípé àmì ìgbàgbọ́ òdodo ni ká fẹ́ràn wọn àǹkọ́ nípa ẹni tí wọ́n kórìíra wọn tàbí àmìlọ Muhammad sọlọ́mọ àlùsẹ́lẹ̀ àwọn tí ń kórìíra wọn tí wọ́n ń bẹ náà tẹ́lù tí wọ́n ń bú wọn lórí àdúrà ọlọ́kọ́ fún àwọn náà mọ̀nà ọlọ́ọ̀dẹ́ wọn mọ̀nà wọn gba sọ́nà ọlọ́ọ̀dẹ́ wọn jìnnà sáyidá ó lè fi gbogbo wa pátá káwọn sì lọ́n bọ́ọ̀lù ṣe Number one pé ẹnì kan bá lọ sí ìlú àwọn ìlú àjọ wá tẹ̀sán ìlú àwọn ìlú náà ìgbà tó wá síbẹ̀ ó ní kí wọ́n ti ń tẹ̀lé lọ́wọ́ wọ́n ní kí n tún ẹni bẹ́ẹ̀ sí pé ṣé kó ń lọ bẹ́ẹ̀ sí ìlú tiẹ̀. alhamdulilayi èèyàn wá kí òun fáwọn jàmá àwọn jàmá rẹ jókòó ìgbà tó dé àyè ibi tó ń fi máa kírun ọba fáwọn obìnrin ti sí ní kírun ó pé kí wọ́n dájà náà kí wọ́n gbóró tòun kí lè má mú ti dé ni tàbí kó sì fún wọn lè fọ ọmọ bàjẹ́ mọ́ àwọn lọ ibo lòun ti wá kíkì ẹ̀ alihamudulilayi tọ́ba tẹ̀lé báwọn ìgbà tí wọ́n dé tọ́wọ́ bá àwọn tó ń kírun fún láwọn jẹ̀mọ́ abẹ́rẹ́ tọ́ba tí wọ́n ti ń kírun wọn alihamudulilayi wọ́n máa bá wọn lọ wọ́n máa bá ìrun wọn lọ nítorí pé ọgbọ́n fi mu nínú ṣẹ̀ríà táwọn obìnrin ṣe lè máa mú fúnra wọn. ìwọ ò nídìí láti pé kí wọ́n á dárùn yẹn torí pé wọ́n lè má mọ̀ òdìdé. kí wọ́n máa bá àrùn wọn lọ. ń bọ́ ló ti wá kírun jẹ wàá padà sí tó fi bọ̀ nítorí kí ṣe mẹ́tí láti níbẹ̀. àbùrọ̀mọ́ wa máa forí kalẹ̀ láàrin àwọn òbí pé kéèyàn ṣe ṣe. tọ́ba gbìyànjú tọ́ba gbìyànjú tó fi dájọ́ lókàtí ṣe ọgbà ládàá. ṣé ó wá kárí àwọn adájọ́ sí i. rárá o adájọ́ yẹn gbé tí ń kò fi ọlọ́run dájọ́ tí ń kò fi ọlọ́run dájọ́ kìí ṣadájọ́ èké tí ń fi òfin àgbélẹ̀rọ dájọ́ àwọn ilé yẹn kìí adájọ́ tàbá ń sọ̀rọ̀ òkè ṣẹ̀ríà àwọn eléyìí bí àwọn adájọ́ sílẹ̀ ń bá ṣe déédéé ọdẹ sẹ̀ tí ọba tún ṣe déédéé ọdá kù. Alhamdulilayi, àwọn gbólóhùn táwọn èèyàn ń lò nínú àdúrà tí wọ́n ń ṣe sẹ́dí àwọn gbólóhùn tó ṣe é ké àwa lè má mà tún máa rẹ̀ a sì lè má mà tí wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ tá a lè máa tí wọ́n jẹ nínú àwọn gbólóhùn yìí láì mà tún máa rẹ̀ ọ̀tọ̀ o. orílẹ̀-èdè òfin ṣẹ̀ríà wọ́n ká sọ̀tẹ́ nínú bábù asma'i wa sifat nínú bábù asma'i wa sifat gbogbo gbólóhùn tó máa ti lò fọ́nà tó bá jẹ́ gbólóhùn tá a rẹ̀ á kí ni wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀. ó ní bí máa ń sàdúrà sá ní gbàdíà gbàdúrà àbí òye wa ṣé èmi náà kàn gbọ́ lẹ́nu ẹnìkan fún wọn ti gbàdúrà yìí kí wọ́n á tó bọ̀ gbàdíà má gbàgbé wa gbàdíà kí ni jẹ́ àbí káàtì rà máa ń ó yá ọ̀tọ̀ ní sẹ́fẹ́ rú àmọ́ ńgbà tí wọ́n gbóde lábá ọ̀tọ̀ ní ti ń jáde dàǹkọ́ tàtíà àmọ́ ti ń jẹ́bẹ̀ lábá tàtìrà àmọ́ ti ń jẹ́bẹ̀ lábá òtúrú pé tó àlẹ́ ti lábá zẹ́ẹ̀ zẹ́ẹ̀ zẹ́ẹ̀ tọ́wájọ sáàtì tó lẹ́yìn náà záàtù kìí sorúkọ ọlọ kìí ti ṣe ròyìn ọlọ. wọ́n yẹ àìwọ́n tètè sáfò ní ijó òjòkùn àwọn ọmọ tí wọ́n ń sọ. sẹ́yìn wa sẹ́mukẹ́ nù sọ̀rọ̀ yìí dẹ́ bá gbàgbé láti bẹ̀rẹ̀ àwọn ń sọ kẹ́kẹ́ pé alukọ́wò ló fẹ́ fẹ́ alukọ́wò lè fẹ́ dáàtì ike ń tá a bá wú nípa pàápọ̀ lọ náà láàmú akọ nípa àròyìn ọlọ olùkọ́ yé wa ẹ̀lẹ́d tó fífi pàápọ̀ lọ dáàtú lọ pàápọ̀ lọ ike ń tá a bá sọ nípa pàápọ̀ lọ láàmú nípa ìròyìn ọlọ dáàtú lọ ìrẹ́yìn màlúkọ́ òfin ìgbà tó kẹ́dẹ́rì. lápèjúwe pé pàápàá náà kì í ṣe dáadáa bẹ́ẹ̀ náà làwọn ìròyìn rẹ̀ kì í ṣe dáadáa. ṣèyí wa eléyìí wa túmọ̀ sí pé gẹ́gẹ́ sùláì ọkọ̀ ọlọ́run àbí ròyìn ọlọ́run ti gé sáàtù ràmánì ẹ̀ sáàtù kíndẹ́mù òtí kíndẹ́mù. ìjọba ń sọ fún wa ní kí tọ́lọ́n làwọn orúkọ tó rẹwà jù ẹ́ máa fi pọ́lọ̀ ó pọ́lọ̀ ni kò fi pọ́lọ̀ ìròyìn ọlọ́ ní kò fi pọ́lọ̀ kò sì sínú ìròyìn ọlọ́ pé that wà kò sí mẹ́. bẹ́ẹ̀ kò sínú orúkọ ọlọ́ tó o bá máa pè gan kájọ apèpè pè ní wọ́n pè sáàtì sàtíà sáàtì ràmánì egbogbo ẹ̀ kò wọ́n lọ ìmọ̀ àìlẹ̀ òmà ni kẹ́lá ń bọ̀ wí kò sáàtì ẹ̀yin náà sáàtì kò sí àbí bẹ́ẹ̀ tó sọ pé ah má nyà sáwù lọ́lọ́ wàláhi pápá àti sẹ́ni wàlá pé má nyà sáwù lọ́lọ́ ẹ̀rí sọ́lù mi tó lọ kọ́ sára mọ́tò má nyà sáwù lọ́lọ́ ah kí àyùmọ̀ká má pọ̀ lè gbogbo dúkì ẹ̀ bá ti rí ẹ̀ pé láàrin láàrin kò sí mà ẹ̀rí nǹkan mẹ́rin ìgbé má nyà sáwù ń bọ̀ lọ́lọ́ ti jẹ́ má nyà sáwù yẹ́rù tó kù má nyà sáwù tó má ti má nyà sáwù lọ́lọ́ mọ̀nyẹ̀dá ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tó bá fẹ́ sọlọ ìsókọ rẹ̀ wá ní ẹni tó bá fẹ́ ẹ̀yin náà gbọ́ ẹni tó bá fẹ́ wọ́n jà nínú àyà wọn á ní mọ̀nyẹ̀dá bóyá nìkan ti wúwo fúnmi bá nínú kéfẹ́ẹ̀tì kan àwọn wa gbọ́ à ah, mọ̀nyẹ̀dá ò lọ mọ̀nyẹ̀dá ò wá o wí nǹkan kan wà láàyè ẹ̀sẹ̀rú kó tuma rẹ̀ ké ntọ́ bá wọ lọ ẹni tó bá wọ lọ ẹni tó bá wọ lọ ẹni tó bá wọ lọ ẹni tó bá wọ lọ́lọ́lọ́ lé tó yé wa yẹn ké yàrá zokú mẹ́nyẹ̀ṣà. Àgẹ́ wọn náà sọ pé قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء يعني قال من تشاء ولا لا من تشاء واو ẹni tó bá wù pé ẹni tó bá wù ọ wá lọ náà ẹ̀yin náà gbọ́ bẹ ẹni tó bá wù ọ lọ náà ké ó ní ìdí kéèyàn kẹ́kọ̀ọ́ ìkẹsì kéèyàn bá gidi jó olùkọ́ náà tó wá bí láyé tó wá bí láyé tó ò fi pè é eléyẹn ó ti àlejò làwọn onídìí wàbí lẹ́yìn tó ò fi pè é ibi ọlọ́run yóò fi mi ṣe kò ń gẹ̀ẹ́ yẹn kọlọ ní adé kò gẹrí. àyè tawfiqi billah ọlọ́ọ̀ni ó fi mí ṣe kò gẹ. tẹ̀lé yẹn àwọn bàbá tí wọn kọ ọtún ṣọ́ọ̀bù rẹ o tí wọn ti kọ ọtẹ sára mọ́tò kọ́mọ́tò pé ńgbà sani kọ́ ọmọdé síra kọ́ ọmọdé ó lè má ó lè ti ẹ lọ lẹ̀ mára mọ́tò o àbí òye wa ìlú kẹ́lẹ́ ọmọ ẹgbẹ́ yaasin yọkọ̀ sára mọ́tò yaasin yẹn pé òun fi mọ́tò ìsábẹ́ àpò yàtì. abẹ́rẹ́ omi ọkọ̀ yàtì sẹ́nu ọ̀nà ògèlè yẹn ọ̀tọ̀ náà náà máa fọ̀ náà wọ́n ní kíní kan láti dáadáa kí náà gbàlérò pẹ̀lú ẹ̀bí wọn kí ni wọ́n gbàlérò pẹ̀lú tọ́láwọ̀ tọ́láwọ̀ ikọ̀ àti kékeré ọkọ̀. òtún wáyé kẹ́ ń kọ́ ike ń fi wá sọ ni òun náà ń bẹ pẹ́ òkè tó ọlọ́wọ́ dáadáa tó ọmọdé tó ti ètò ìdọ́gba ni pé kọ́ńtà ti báyà lùkùránì ló sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ nítorí pé làkọ́jà bí sábàbí sábàbá wà á kọ́lù bá láyé ń وعرضت القرآن لأن يدنس ويهان wọ́n ti sọ ọkàn rẹ rọ sára tí ò yẹ kó sọ ọkàn rẹ rọ mọ́ ó ti sọ àlùkùránì di tó jẹ́ pé wọ́n máa ń tẹ́ńbẹ́lú wọ́n máa kàn àbí òye wa wọ́n máa ń tẹ́ńbẹ́lú rẹ̀ wọ́n máa kàn lábò náà sábà kọ́ ọ̀rẹ́ ṣé ọ̀pọ̀ náà máa tó àwọn ìjọba tuntun lẹ́yìn láti fi wọ́n fẹ́ ti gbà kí ìmọ̀ wá sí ìgbà. ṣé èmi ò béèrè tó tó kápẹ́lì máa mọ ọgbà ládàá àrùn tẹ̀jọ́ gbẹ̀dà òkè yá máa àwọn àjẹmọ́ tó fi wà lẹ́yìn rẹ̀ wọ́n pẹ́ kírun láyé ẹ̀ kírun tó tó bẹ́ẹ̀ káàtó kí wọ́n á lè má mú kọjú dákìlá àwọn èèyàn yóò kó akọ́ pàkọ́ wàhálẹ̀ ti kí ẹ kí ìrùn ẹ̀ ń tara yín jẹ kékeré irú ti máa ń tẹ̀lé láwọn mọ́tíláṣí púpọ̀ yẹn sẹ́ẹ̀lì kí lè máa mú wọn bẹ́ẹ̀dì ẹni díẹ̀ àwọn èèyàn yòókù tí wọn ó straight wọ́n wá kékeré lọ́pàá kí ah, tí lè máa mú bá ti kọ títà sílà kò sí problem bá yẹn kò tá ń sọ bẹ́ẹ̀ bíbo wọ́n kó báyìí nìyẹn wọ́n kó báyìí nìyẹn nítorí wọn bá sọ náà àbúrá ni ẹ̀ ni ọlọ́ni pọ́ńdé náà wọ́n sọ ló فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطرا ọlọ́ni wa anabi bẹ̀rẹ̀ sí kọjú sí alikibla kaaba ẹ̀yin náà gbogbo bí kíbi tí ẹ bá wà ẹ̀yin ọmọ lẹ́yìn rẹ̀ ẹ̀yin náà kọjú sí alikibla kólọ́ náà tó a sọ pé lè máa mú máa mú. kọ̀rọ̀ wa tòǹtòrí ẹ̀ ní kíláàsì kí máa mú kọjú sí alikibla títẹ̀ mọ́ kọjú sí alikibla àyèmọ̀kánlá nù ó ní ìdíkẹ́ sọ́ọ̀bù ẹ̀ ẹ bá sọ́ọ̀bù ẹ lẹ́rọ̀ pípé wà lè máàmù yìí wọn nìkan ló dojú kọ àlùkìbìlà àwọ àwọ ọkọjú sí àlùkìbìlà àwọ òsìfẹ́ pàdánù òun wa àbí òye ọ. ẹ dàgbọ́ ó fẹsẹ̀ nídìí ká máa ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ pé kíni ká máa bá sọ̀rọ̀ pé kíni onígbàrún wa ni ẹ kọ́ ẹjú ẹ ní àlùkìbìlà tọrọ kó yé wa kò nídìí kẹ́ gba permission lọ́dọ̀ rẹ̀ tó là ń kírun fún àbáwọn ará ilé wọn tá là ń kírun fún Allahu Rabbul Alamin àti Ọlọ́run sì ní alikibla bẹ́ẹ̀ kọtí ọlọ́run ní mọ́sálásí tó ń yin àhà wàá nà mẹsáájídá lélà orúkọ yé ohun ọ̀fà máa àfi kẹ́yìn ọ̀wà àti wà kẹ́yìn ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ ìgbésẹ̀ alikibla fún wọn pọ̀ sí